oríṣiríṣi ọ̀nà ni máa ń gbà ṣe ọ̀kan nínú ọ̀nà rẹ̀ ò ní wípé wọ́n á fẹ́ ẹ budànù nǹkan lúbúlúbú tí wọ́n ti lọ̀ wọ́n wàá tẹ odù fákan sí wọ́n tẹ odù fákan sí ohun tí wọ́n wàá fi sí orí àtẹ́lẹwọ́ yóò wá pe àwọn gbólóhùn yẹn yóò pe àwọn irúnmọlẹ̀ yẹn yóò kàn fẹ́ dànù báyìí ni fúẹ́ tó bá ti fẹ́ dànù báyìí jínù yẹn kíní yẹn ti rò pọ̀ mátẹ́gùn kò sí ibi tí yẹn wà tátẹ́gùn ò ti ní fẹ́ sí i atẹ́gùn kan afẹ́ sí ni yẹ́ ìbáwà lamẹ́ríkà ìbáwà ní Jámánì ibi orí ọwà ọ̀sásìlọ́run ó sì sínú sàárè so inú atẹ́gùn ayé náà ni wọ́n fẹ́ sí inú atẹ́gùn náà ni yọ gbàdé ọ̀dọ̀ ń tọ̀hún yóò bá ti rìn jìnnà nínú íńtánẹ́ẹ̀tì ògùn ṣáájú kóyìnbó tó gbé íńtánẹ́ẹ̀tì sí wọn jáde àmọ́ bí tí yóò bá ń lo tiẹ̀ sínú ibi kí wọ́n fi di èèyàn kí wọ́n fi di èèyàn now so wọ́n a máa lo etí wọ́n fẹ́ ọ̀nà kan nu. ọ̀nà míì tí wọ́n tún máa ń lò pàápàá jùlọ nígbà tí ayé di ayé íńtánẹ́ẹ̀tì òun pé látòrí fóònù yóò ti fi ohun tí ń pè ní àfọ̀ṣẹ wọ́n á máa lo àfọ̀ṣẹ fún un àfọ̀ṣẹ á máa ṣiṣẹ́ òǹfà yálà òǹfà lásán tàbí òǹfà ìfẹ́ràn onítọ̀hún ó ti mú ìwé ẹtu tí ó ti ki àwọn èròjà yẹn sínú ẹ̀ bọ́ bá ṣe ń pe gbólóhùn yẹn tán yóò ní ẹ lò ó àní ọmọ ọbọ̀ báyìí tó tí náà bá ti gbọ́mọ ọbọ̀ báyìí ó ń bọ̀ nú o ó ń bọ̀ nú ó di méjì ọ̀nà kẹta tí Yorùbá tún máa gbà á lò òun ni pé bọ́ bá jẹ́ pé ìlú yẹn ó jẹ́ ìlú tí wọ́n lè rán lọ bóyá bíi ká sọ pé ẹnìkan takú sékòó kò wá sí Ìbàdàn mọ́ wọ́n wà á gbé nǹkan yẹn kọ́rùn tàbí kí wọ́n lọ lúbúlúbú kó di páúdà wọ́n wà á rán ẹnìkan sí i pé kó lọ pàdé ẹ̀ tó ti fojú gan ní ẹni báyìí yóò máa mú bọ̀ bí ìgbà tí haúsá bá mú bí ìgbà haúsá bá mú màálù tí ń tẹ̀lé bọ̀ bẹ́ẹ̀ ló ti ó sì mú dé ibi tí wọ́n fẹ́ kó mú dé so o ti ń pè ní òǹfà ìfẹ́ràn nìyẹn òǹfà ìfẹ́ràn òun nìyẹn so ti a rí i pé oògùn àràmù ní báwọn ó sì jẹ́ oògùn ẹbọ. gbogbo oògùn mẹ́rẹ̀ẹ̀rin àkọ́kọ́ yìí oògùn ìfẹ́ràn àdódùn àmúdó òǹfà ìfẹ́ràn òǹfà ìfẹ́ràn gbogbo ẹ̀ pátápátá ló jẹ́ haram ó sì jẹ́ ẹbọ ìwọ tó o mùsùlùmí tó o ṣe é kọ́kọ́ gbàgbé ẹ̀sìn rẹ ná ẹ̀sìn ẹ ti bàjẹ́ tọba tó ń pèrè ní mùsùlùmí ọkàn ń pèrè bẹ́ẹ̀ ni o ìwọ kìí ṣe mùsùlùmí mọ́ láyé àti lọ́run àfìgbà tó o bá tó da oògùn yẹn nù tó o bọ oògùn yẹn jẹ́ tó o sì ronúpìwàdà tó o kábàámọ̀ tó o tú ẹni tó o fi oògùn yẹn mú tó o túlẹ̀ kó má bá tiẹ̀ lọ. lẹ́ẹ̀kan gbà tí mò ń sọ̀rọ̀ mo sọ pé òǹfà ìfẹ́ràn bíi èyí tí ìfàjẹ́nrí yè ṣe sí ẹlẹ́hà UK tó fi já wálé tó fi wá kó lọ bá ìfàjẹ́nrí yè ó yẹ kó ṣe ń kàyéfì wípé ah ṣe bẹ́lẹ̀ hà ni ṣó yẹ kí irú oògùn yìí ó mu ni ìyẹn ni mo fẹ́ yanjú nísìn ẹ̀ẹ́n oògùn fẹ́ràn ni òyìn àmúdó ni òǹfà ìfẹ́ràn ni àdódùn ni kí ló lè fa kí wọ́n sàásí ẹ tí ń pe rẹ̀ mùsùlùmí ẹni tí ń pèrè ní mùsùlùmá tí ó sì mu yóò mu ni o amúnimúyè ni o amúnimúyè o ni o yóò mu tiyetiye ni o hey. ń gbọ́ ẹ̀mú kì í mu ní tìlágbẹ̀dẹ. yóò mú ó ń tì ráúráú ni o ẹ̀yẹ wo ẹlẹ́ha yẹn nígbà tí àwọn ń fa àwọn ẹbí tí wọ́n jọ pàdé ní station missouri yomi tí wọ́n ní kí ifá jẹ̀ríyè tó ń ṣépè tóun ti túlẹ̀ kí ló túlẹ̀ kò ṣeé túlẹ̀ báwọn kìí ṣe bí ó ṣe túlẹ̀ nu kìí ṣe bí ó ṣe túlẹ̀ nìyẹn kódà nígbà míì àwọn èèyàn máa gbẹ́ ère wọn a máa gbẹ́ ère bóyá irú fájẹ́rí yẹ̀yẹn òun tún lè ṣerú òyìn tiẹ̀ torónífá ni wọ́n gbẹ́ ère akọ wọ́n gbé èrè abo wọ́n sì so méjèèjì papọ̀ ha ọlọ́run o tó bá dáhùn ẹni tí ọ̀rẹ́ wọn àfi kó kọ́kọ́ lọ tú ohun tí wọ́n so papọ̀ àfi kó kọ́kọ́ lọ tú ohun tí wọ́n so papọ̀ yẹn. ìdá mi ń bẹ tó ga sí pé àkànmọ́lẹ̀ ni àkànmọ́gi ni ibi tí àkànmọ́ yẹn àfi kẹ́ ẹ lọ fi ìyọ̀só kẹ́ ẹ fi gbáyọ làrọ̀ ń tí ó tó balẹ̀ ní sẹ́ǹsì rí ó tó padà sí lára ogun burúkú ni o idán burúkú ni o amúnimúyè ni o kí wá ní máa ń fà tó gá sí pé tẹ́ máa tún wá sarú oògùn yẹn sí mùsùlùmí kan yóò tún wá mú un tó fi gá sí pé ẹni tí ń pè rẹ̀ mùsùlùmí wọ́n lọ dìlífà fún olóṣó kí ló lè fà á èyí tó pè rẹ̀ lẹ́lẹ́yà láti UK tó ń ti jẹ̀lì bàbá rẹ̀ ó ń fa ìfẹ́ràn ó mú un kèéfì ilẹ̀ wọ́n bọ́ǹdù ẹ̀ wọnú mọ́tò wọn àti ìfàjẹ̀ríyè ni ó so mọ́ ni kò jáwọ́ kúrò lọ́rùn rẹ̀ nígbà wọn tún gbé délé wọn tán wọn ló ti sá ohun tá a tún gbọ́ ni pé ti sá kù lé wọn ó ti sá kí ló lè fà á tó fi lè rí báyẹn nǹkan méjì ni tí nǹkan méjì bá ti ń bẹ lára rẹ sórí ọgọ́tán bá ṣe òǹfà ìfẹ́ràn sí ọ yóò mú ọ ọgọ́tán bá ṣe oògùn ìfẹ́ràn sí ọ yóò mú ọ ọgọ́tán bá ṣe àmúdó sí ọ yóò mú ọ àgàgà àdódùn gbàgbé ẹ̀ ta ni ọba tún mú bí òsè wọ tí nǹkan méjì tí mo fẹ́ sọ yìí tó bá ti wà lára rẹ̀. ìkíní títọ orí pẹ́ èṣù títọ orí pẹ́ èṣù ní ìyapa sí àṣẹ ọlọ́run tọ́lọ̀ ní ká má tọ orí pẹ́ èṣù tọ́ bá ti ń tọ orí pẹ́ èṣù mọ́ ìsìláàmù èdí ò mú ọ o. Asasi o mú o idan o mú nínú ọ̀nà táwọn èèyàn ń gbà á tọ orí ni pe rẹ̀ mùsùlùmá lóbìnrin kó o máa rìn òhò bíi kèfèrí kó o máa rìn òhò bíi kó o máa wọ aṣọ kó ọmọ wà ní half naked one quarter naked tí wọ́n sà sí ọ tí wọ́n bá sà ọ̀kanú mẹ́rẹ̀ẹ̀rin sí ọ yóò mú ọ. ọkùnrin ti ń ná ilé ọtí ọkùnrin ti ń ná ilé ọtí tí wọ́n bá sà kanú mẹ́rẹ̀ẹ̀rin sí ọ yóò mú ọ. yóò mú ọ tààrà ni ọkùnrin tí ń yan àlè tàbóbìnrin tí ń yan àlè tí ń bá sa ọ̀kan nu mẹ́rẹ̀ẹ̀rin sí ọ yóò mú ọ torí pé o ti wà ní ojú ọ̀nà pé bó o ṣe ń kírun tó ń gbá wẹ̀, o tún yálè olóògbọ́ ló o sì ń kírun ò ń gbáwẹ̀ ṣùgbọ́n o tún ń yan àlè sọ́ọ̀mọ̀ porí pé èṣù ni yíyan àlè ni ìwọ tó ń ọtí sọ́ọ̀mọ̀ porí pa èṣù ni mímu ọtí ni ìwọ tó ń rí ìhòòhò sọ́ọ̀mọ̀ porí pé èṣù ni ìrìn ìhòòhò ni. ìwọ tó kúndùn kọ́ ọ máa gbọ́ míúsíìkì òkúndùn kọ́ ọ máa gbọ́ míúsíìkì orin àlùjò tẹ́ ń bá sa idáyìí sí ọ yóò mú ọ yóò mú ọ o lè má gbọ́ o lè má ṣùpà o lè má gbọ́ o lè má gbọ́ ẹ́n wàsíù o lè má gbọ́ sórí gbogbo tó ń gbọ́ òun tí bá rẹ́ nìkan sí ọ pé kó sa òǹfà ìfẹ́ràn sí ọ tàbí ògùn fẹ́ràn tàbí àmúdó tàbí àdódùn yóò mú ọ toró ti ń tọ orí pa èṣù. àwọn ọ̀nà tí èṣù máa tọ̀ tó láàlẹ̀ fáwọn èèyàn ó ti ń tọ̀ ọ́. nǹkan kejì tó jẹ́ pé tó bá ti wà lára rẹ àwọn nǹkan wọ̀nyí yóò ṣe kí ni yóò mú ọ ó ní ìfọ́núfọ́ra níbi ìrántí ọlọ́run ìfọ́núfọ́ra níbi ìrántí ọlọ́run ànábì sallallahu alayhi wa sallam ó kọ́ wa ní àwọn àdúà òwúrọ̀ àdúà ìrọ̀lẹ́ ọkọ̀ ò ṣe é ò yẹn ṣe bẹ́ẹ̀ ló sì ń torí pé èṣù tó bá bọ́ sọ́wọ́ aládòdùn tí ẹ bọ́ ọ̀nù ibi tó ti máa dìlífà nù ibi tó máa dìlífà sí nìyẹn o àwọn gbólóhùn tá a máa fi wá ìsọ̀rí níbi gbogbo ohun tí ń jẹ́ èṣùkéṣù nínú ènìyàn nínú àlìjànù ohun tá a máa fi wá ìsọ̀rí ìṣọ́ra kúrò níbi abúrú wọn ọkọ̀ ò ìṣèlọ̀rọ̀ é. ìṣe lọ̀rọ̀ ẹ dàbí ọ̀rọ̀ ẹni tí ó sí gbogbo ilẹ̀kùnlé rẹ̀ sílẹ̀ pátápátá ó sì tójú wíńdò náà lẹ̀ láì ní bọ́gílárì ó wá sùn lọ bẹ́ẹ̀. ǹjọ́ ní ǹjọ́ ní olè lára láti wọlé mọ́ àpèjúwe rẹ nìyẹn o o ti ṣí ilẹ̀kùn gbogbo ilẹ̀kùn ilẹ̀kùn wájúta ilẹ̀kùn ẹ̀yìnkùlé ilẹ̀kùn yàrá kọ̀ọ̀kan o sílẹ̀ gbogbo wíńdò o sílẹ̀ ó wá sùn lọ. òní mọ̀gbà tí olè ó wà kú ọ àpèjúwe ẹni tí ó fi àwọn gbólóhùn ìrántí ọlọ́run tánẹ́bì ní ká máa ṣe láàárọ̀ ká máa ṣe ní gbogbo ìrọ̀lẹ́ ká máa ṣe tá a bá ti fẹ́ sùn ká máa ṣe tá a bá ti fẹ́ jáde. kódà ó tún kọ́ wa ní gbólóhùn tá a ṣe tá a bá rìn pàdé ẹni kàyéfì. E, aládànwò aládànwò ẹ̀dá ní ìsìn òun rìn lọ títì olóṣó kan tó ń ti dira ó ti dira ń tiẹ̀ olóṣó máa dira ni. kíríìmù rẹ̀ ìdira ni lọ́fíńdà rẹ̀ ìdira ni lẹ́ẹ̀dì ojú rẹ̀ ìdira ni. òrùka ọwọ́ rẹ̀ ìdíra ni ẹ wá jọ nípàdé ara yín òórùn tó gbọ́ lára rẹ̀ òórùn ìdíra ni òórùn èdì ni òórùn idán ni tọ́ọ̀ bá ti wá ka àdúrà tánẹ́bì ní kákà tá a bá ti pàdé irú ẹni bẹ́ẹ̀ ọkàn ní hello madam ẹ̀yin ni mo ń pè náà òun náà máa fi ọ soge ó sì mọ̀ pé èdè ti mú ọ̀rẹ́ dí o ó sì mọ̀ pé o ti bọ́ sínú páńpẹ́ òun o yóò àkọ́kọ́ máa yídì sọ́tún yídì sósì pé ẹ̀hẹ́n kí lẹ̀ ń fẹ́ ara kan ní àsìkò ah àsìkò gómìnà wo nìyẹn náà o ó dà pé bóyá àsìkò làmàdésínà ni yes ṣe básìkò yẹn ni ọmọ ya wa yìí brother Shakirulai lọ́wọ́ ní house ngbà yẹn àsìkò láàmù ni aha mo ní course láti lọ sí secretariat wọ́n ní ká lọ gba ìwé kan wá ní Ministry of Education. mo wá mo wá fẹ́ rí brọ́dà wa kan tó jẹ́ tó jẹ́ eh, ọ̀kan náà àwọn mẹ́mbà house rep ó ni ní jókòó sí ọ́fíìsì òun mo jókòó kò pẹ́ àwọn bàbá méjì kan wá àwọn náà wọlé wọ́n jókòó àwọn bàbá yẹn wá láti bí òkè ògùn kò pẹ́ sígbà yẹn àwọn obìnrin méjì kan wọnú ilé bẹ́ẹ̀ mi ṣe jókòó àkọ́kọ́ ná àdúrà pé tíyẹn bá tíyẹn bá dé sáàyè kan tí aburú òfin ní kànyàn bẹ́ẹ̀ tí yóò fi kúrò ń bẹ́ẹ̀ ànábì kọ́ wa mo ti ṣe mo ti jókòó bẹ́ẹ̀ lẹ́yìn yẹn àbíkárù ètò yẹ kí n ṣe láàárọ̀ mò ń ṣe lọ pàápàá jùlọ la ilaha illallah wahdahu la sharika la lahul mulk wa hamd wa huwa ala kulli shay'in qadir mò ń ṣe lọ. ṣe rí ngbà tí èmi jókòó àwọn bàbá náà wọlé àwọn náà jókòó àwọn obìnrin méjèèjì yẹn àwọn náà wọnú the same room àwọn náà jókòó ó tó bí five minutes bàbá kìíní ó bá fọwọ́ tọ́ bàbá kejì wọ́n bá bọ́ ọ̀tà ó bá ku èmi àti àwọn obìnrin yẹn nínú yàrá gbogbo èrò kan tèmi ni pé bóyá wọ́n ń lọ ṣùgbọ́n wọn wá wọ́n wá dúró síbi báńkólì ah, mo á rí i pé àwọn bàbá yóò wá jókòó mọ́ ni ah, èmi náà wá dìde má lọ bá wọn bàbá síbẹ̀ ṣe dúró lọ́wọ́ rọrùn ni ah, bàbá ní àfà ẹ̀yin lẹ lè jókòó ẹ̀yin lẹ lè jókòó ẹ̀yin ò mọ gbóòórùn ni mo lóòórùn kí ni mo lè mi ò gbóòórùn tèmi bàbá ní ọkàn mi ti ń ọkàn mi ti ní problem wọ́n ti fa òun àwọn ti fà á wọ́n tètè ya afura sọ́rọ̀ ara wọn kí wọ́n má bàa dìlífà sí Ìbàdàn torí òkè Ògùn wọn ti wá kọ́mọ̀ jẹ́ pé owó ọkọ̀ tí wọ́n wọ̀ padà lọ sí òkè Ògùn wọ́n ti gbà lọ́wọ́ wọn iṣẹ́ wọn nu iṣẹ́ wọn nu so tẹ́ ń bá lo lọ́fíńdà lọ́fídà sẹ́mi lọ́fídà bíntù ní sábà máa ń lò lọ́fídà bíntù lọ́fídà ìdì ni bí wọ́n bá lò para ìpara jẹ́ẹ̀tì àbí kí náà ń pè wáìtì báyìí wọ́n ti bá wọn ṣiṣẹ́ sí i wọ́n ti kóṣẹ́ sí i. so àwọn mógú tó dídira ìwọ ń wora rẹ̀ ràn báwo lẹni tó dira tó bá pàdé ẹni tó wura rẹ̀ ràn báwo ni ó ṣe ní bọ́ sọ́wọ́ ẹni tó dira àwọn ti dira wọ́n ti múra ogun ìwọ ìwọ wà harmless ìwọ ò ní tó fi dira ogun lọ́wọ́ ohun tó sì fi dira ogun lọ́wọ́ náà ni àwọn àwọn ìrántí ọlọ́run tánàbì ni a máa ṣe so nǹkan méjì yẹn oníkẹ́ ẹ lọ dìmú mọ́tò orí pé èṣù kó o sì máa kún fún àwọn àdìkárù àti àwọn àdúà tálébì ni a máa ṣe tó o ti torí pé èṣù ọ̀ọ̀yàlè ọ̀ọ̀mutí òkè ọ̀ọ̀yàlè ọ̀ọ̀mutí. Okay? ọ̀rìnrìn rìnrìn ìyà lórí ilẹ̀ ó rìnrìn ààrẹ lórí social media ẹ̀wòrú ẹlẹ́ha yẹn ó rìnrìn ìyà ni lórí social media ó tọ orí pa èṣù ni àwọn agbóbi tí ò gbọdọ̀ lọ ó lọ ọbẹ̀ ìrìn ìyà nìyẹn sì jẹ́ ni. kìí ṣe àdìkáàrù kìí ṣe àdìkáàrù kódà bó ń ṣe àdìkáàrù nínú ọ̀nà tí àdìkáàrù yóò gbà wọ́ọ̀kì fún ọ ni pé mọ́rìnrìn ìyà mọ́rìnrìn ìyà oníkọ́lọ́wọ́ sọ ọ ń lọ sí ìgbà olóòní ìlú mọ́gùn òun lọ ó ṣe àdúgbàrù tán ó lọ jókòó sí club house night club níbi tí àwọn ọmọ yìí ná night club ibi tí wọ́n ná tí wọ́n ti sí gbogbo ẹ̀ lẹ̀ ọkàn dètè lẹ̀ ni lẹ́yìn ètè tó dà á lẹ̀ báyìí ọkàn wu àpò rẹ kò ní sí nǹkan ìwọ fún ara ẹ ló sì fọwọ́ ara ẹ kó lé wọn lọ́wọ́ wọ́n ti gbà lọ tán kí iye tó sọ so mọ́rìnrìn ààrè lórí ilé ayé mọ́rìnrìn ààrè mọ́rìnrìn ìrìn ààrè lórí social media ìrìn ààrè yín ti pọ̀ jù ó ti pọ̀ jù lórí social media mọ́rìnrìn ààrè lórí social media lórí ilé ayé náà fisikálẹ̀ mọ́rìn yín kó o sì máa kún fún àzìkáàrò láti lè là kó ń bi àmúdó ni o àdódùn ni o sọtẹ̀ wulẹ̀ rí àdódùn bọ́ọ̀ bá ti bọ̀ bọ́ọ̀ bá ti bọ̀ bẹ̀ àdódùn kọ́kọ́ lè mú ọ ná wọ́n máa ń ṣe àdódùn sára ni gẹ́gẹ́ bí tí mo sọ lẹ́ẹ̀kan ìṣẹ̀dá kan fi ọṣẹ yẹn kan fi wẹ ojú ara wọn ìṣẹ̀dá kan wọ́n ti sín gbẹ́rẹ́ síbẹ̀ tó bọ́ọ̀ bá wulẹ̀ sí bọ ààyè haramu àdójú òwúlẹ̀ lè mú ọ.